táwọn bá dé wò àwọn nǹkan tó jọ bẹ́ẹ̀ ń ṣẹlẹ̀ ní àwùjọ lẹ́nu àlùmọ́ àti sọ̀lọ́ ọ̀sẹ̀lẹ̀ tí pé látara àwọn àyà àyà kan àwọn afá kan latara látara àwọn àyà yìí tó pé àgbọ́yé tí wọ́n ó fi sa nǹkan ní àárọ̀ àmọ́lá pé kò sí òjíṣẹ́ nìmọ́ lẹ́yìn ànẹ́gbọ́ Muhammad ni irú tó ṣẹlẹ̀ síta wọn ìjọ àdájú mọ́sá yìí kò bá tẹ̀lẹ̀ sí tiwa náà ọ̀pọ̀lọpọ̀ ló ti ti àǹkan léwọ̀ fáwọn ẹ̀ lónìí láǹkan tó ti àwọn halal jẹ́ ni wọ́n ní kàtọ́ màmá sọ́mbà ilé kìí ṣe kí ó nà sáfà òfin àdájúwa mọ́sá lápèjúwe ẹwọ̀rọ̀ aljalala aljalala àwọn ẹran tó jẹ́ sípọ́ náà bá tẹ́lẹ̀kọ́ fún wa ká jẹ wọ́n bí ẹran adìẹ ọlọ́run tẹ́lẹ̀kọ́ fún wa ká jẹ fàǹgbá tòlótòló ẹrin ewúrẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run ká jẹ tí wọ́n ti lọ jẹ ẹ̀gbin wọ́n ti sọ ẹ̀gbin wọ́n ti sọ oúnjẹ oúnjẹ kìí ṣe pé mùjáàdù pé ó kàn jẹ ẹ̀gbin báyìí wọ́n ti sọ ẹ̀gbin wọ́n ti sọ di oúnjẹ àwọn ẹran yìí irú ẹran bẹ́ẹ̀ là ń pè ní jàlàlà àwọn ẹran tó kó lẹ́tọ̀ọ́ fún wa láti jẹ láǹsọ̀ yìí bí àwọn tó kà síwájú yìí tí wọ́n bá ti pé wọ́n ti sọ ẹ̀gbin wọ́n ti sọ oúnjẹ ó kọ táwọn àpérò àwọn ẹ̀rọ oúnjẹ nínú ṣẹ̀ríà jàlá làwọn àpò wọn ṣẹ̀ríà wa ti ní àwọn fún wa ká jẹ jàlá là tabari adìẹ tẹ́ pé gbogbo tí wọ́n fi ń sọ oúnjẹ fún àwọn nǹkan tó jẹ́ ẹ̀gbin ni àbó oúnjẹ gan ló lọ sí ẹ̀gbin ló sọ ọdún oúnjẹ ó tó at least eighty percent nínú tẹ́kùn gangan gan ẹ̀gbin ni. kìí ṣe pé ṣẹgbẹ́ náà ṣe pé adìẹ a máa jẹgbẹ́ adìẹ máa ń jẹgbẹ́ tábàtí wá rí adìẹ báyìí ti jà kó kàn ó rọrùn fún adìẹ kó kọ́nà àwọn tàbá kan kéèjì ó rọrùn fún káàrin kiri ká máa jẹ nǹkan tó yẹ kó wọ́n jẹ tó báyìí ti àwọ àwọn nǹkan pé wọ́n sọ tán sí súnjẹ wọn irú àwọn báyìí àníjẹ wọn àwọn afáwa ní kìláàfù lórí ẹ̀ ẹnu àwọn afá kò pé irú ẹran bẹ́ẹ̀ àníjẹ àmọ́ wọ́n yá pàǹbí pé dìgbàwó àwọn kan ní àníjẹ sílẹ̀ àmọ́ a lè sọ wọ́n di nọ́mbà ẹran tó yẹ ká padà pé ká dè wọ́n mọ́lẹ̀ káwá fún wọn ní oúnjẹ gidi tí wọ́n máa ń jẹ kájẹ́kẹ́lẹ̀ yìí ká fún wọn jẹ irú adìẹ ní ìsàpé adìẹ yóò ti jẹ gbẹgbẹ tí ó ti wá dìjà lálà ẹ̀yìn kó rí pé ajẹ ń kò ní fresh yóò ti kọ́lá wa pẹ́ yálẹ́gbẹ́ yóò lè máa hàn irú adìẹ yíyá wa pẹ́ adé mọ́lẹ̀ àwọn oúnjẹ náà àfà tí wọ́n lọ sí ẹ́ dé mọ́lẹ̀ tẹ́lọ́ wá dé mọ́lẹ̀ fún àwọn ọjọ́ díẹ̀ fẹ́ fún oúnjẹ jẹ pé ìyá ẹni tó dáa ó ti yàtọ̀ díẹ̀ wọ́n ló ti kó ìjà lọ́rọ̀ ẹ̀lẹ́ jẹ àkàn lọ sílẹ̀ àkàn lọ sí pé náà kò sí sí ń jẹ́ bà jàlá làlá ń bí eku